Men's Work at Home, Text 1. Láàárín àwọn Yorùbá, iṣẹ́ àwọn ọkùnrin ni láti máa tọ́jú ilé. Tí ilé wọn bá jẹ́ ilé koríko, wọn ó lọ láti pa koríko yìí. Tí wọ́n bá kọ́ tán, tó bá di pé ó gbó tàbí òjò ń rọ̀, ilé sì ń jò. Iṣẹ́ wọn ni láti tún un ṣe. Lẹ́yìn náà, wọn yóò tún ọgbà ṣe tàbí àgbàlá. Àgbàlá wọ̀nyí wọn yóò mọ ògiri yí ká wọ́n lè gbin nǹkan bí àgbàdo tàbí iṣu tàbí ẹ̀fọ́ sínú ọgbà yìí oríṣiríṣi iṣẹ́ mìíràn tún wà tí àwọn ọkùnrin ń ṣe. Questions on men's work at home, text one. Kí ni iṣẹ́ ilé tí àwọn ọkùnrin máa ṣe láàrin àwọn Yorùbá? Bí ilé wọn bá jẹ́ ilé koríko, ọ̀nà wo ni wọn yóò gbà rí koríko náà? ní ìgbà wo ni wọ́n lè tún ilé koríko ṣe? báwo ni wọ́n ti ṣe lè tún àgbàlá wọn ṣe? dárúkọ nǹkan tí wọ́n lè gbìn sínú àgbàlá. Men's Work at Home, Text two. Láàárín ọkùnrin àwọn Yorùbá, iṣẹ́ tí wọ́n sábà máa ń ṣe ní ilé ni láti tún ilé ṣe tí ó bá ṣe pé ilé koríko ni wọn yóò lọ sí oko láti pa koríko yìí tí wọ́n bá ti kọ́ pẹ́ tí òjò sì ń rọ̀ tí ilé ń jò iṣẹ́ wọn ni láti tún un ṣe wọ́n tún máa ṣe àgbàlá tàbí ọgbà yíká ilé wọn nínú ọgbà yìí wọ́n lè gbin àgbàdo iṣu tàbí ẹ̀fọ́ àwọn ọkùnrin fẹ́ràn láti máa ro oko yíká ilé wọn. Questions on men's work at home, text two níbo ni wọ́n ti ń rí koríko fún iṣẹ́ ilé wọn kí ni iṣẹ́ àwọn ọkùnrin nígbà tí ilé koríko wọn bá ń jò nítorí òjò níbo ni wọ́n sábà máa mọ àgbàlá sí àwọn nǹkan wo ni wọ́n fẹ́ràn láti máa gbìn sínú ọgbà kí ni àwọn ọkùnrin tún fẹ́ràn láti máa ṣe. Men's Work at Home, Text 3. Láàárín àwọn ọkùnrin Yorùbá, iṣẹ́ ilé tí wọ́n fẹ́ràn láti máa ṣe ni láti máa tún ṣe. Tí ó bá ṣe pé ilé koríko ni wọ́n ń gbé, tí koríko yìí sì gbó, iṣẹ́ tiwọn ni láti lọ pa òmíràn. Nígbà tí ilé bá ń jò, iṣẹ́ tiwọn ni láti fi koríko dí. Lẹ́yìn náà, wọ́n tún ní ọgbà, èyí tí à ń pè ní àgbàlá, yíká ilé wọn. Wọ́n ń fi ògiri mọ́ nínú àgbàlá wọ̀nyí wọ́n ń gbin ẹ̀fọ́ iṣu tàbí àgbàdo sínú rẹ̀. Questions on men's work at home, text three. Àwọn wo ni máa sábà tún ilé ṣe láàrin àwọn Yorùbá? Tí ilé koríko bá gbó, kí ni iṣẹ́ àwọn ọkùnrin láti ṣe nípa rẹ̀? Nítorí kí ni wọ́n ṣe ń fi koríko dí ilé wọn? Kí ni orúkọ mìíràn fún àgbàlá? Kí ni wọ́n lè fi ṣe àgbàlá yìí? Dárúkọ àwọn nǹkan tí wọ́n máa gbìn sínú àgbàlá.